ọ̀nà sọ̀nà àjò àti pé lójú ọ̀nà ìrìn àjò yẹn ó ti rẹ̀ wá débi pé a ò tètè kírun sọ̀lá àtàlásì àwọn ṣe kíákíá tó wọ́n jẹ́ pé àmì ìrun magrib yóò wọlé bá wa táà ti kí ìrun àlásì wọ́n náà natawadda bá bá wa tí a ṣe àwọ̀lá فجعلنا نمسح على أرجلنا فنادى بأعلى صوته lábá bẹ̀rẹ̀ sí fi ọwọ́ pa ẹsẹ̀ wa instead ká máa fọ́ pẹ̀lú omi lànàbí sàlọ̀ sàlám lọ́ba kígbe pẹ̀lú ohun tó lókè wáyé ló ní àkọ́bí mi nàná mọ̀rọ̀bàtẹ́ ní ọ̀tàlàtà ipe ìyà ó ń bẹ fún àwọn ẹ̀yìn ẹsẹ̀ tí omi ò dé nínú náà ànábì gbóhùn sókè ó sọ bí ẹ̀mẹ̀ta àbí ẹ̀mẹ̀jì so eléyìí ni hadith Abdullahi ibn a ó àǹfààní tó wà ń bẹ̀ ni pé a pé ọ̀rọ̀ yìí anẹ́bísà sálẹ̀ sọ nígbà tí wọ́n bọ̀ wá lórí ìrìn àjò ni ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ó yé wa pé àlùwàlá yẹn máa so èyí ń lọ́fà tó jẹ́ pé rí ìfarabalẹ̀ nígbà tí ànábì sá sánà rí pé ẹ̀yìn ẹsẹ̀ wọn ló ń débẹ̀ so ó ní ànábì sọ ọ̀rọ̀ yìí so a rí pé àǹfààní tó wà níbi ti imam muslim ó ní pé wọ́n ń bọ̀ láti ìrìn àjò láti maka wọ́n padà lọ sí madina ṣùgbọ́n èyí tí ó wá nínú imam bukhari ó ní pé ó kà sọ pé àwọn ń bọ̀ láti ìrìn àjò méjèèjì náà ló sọ èrò èwo ni wọ́n ṣe àlọ́ láti ànábì sọ̀rọ̀ yìí onáni ìrun al-asr àmọ́ Abu Hurairah èyí tí ó wá nínú hadith náà a ti sàlàyé nípa Abu Hurairah nígbàtí a sàlàyé nípa hadith la yaqbalu Allahu salata ahadikum idha ahdatha hatta yatawadda a sàlàyé nípa Abu Hurairah kí lórúkọ ìgbà olóògbẹ̀sì báwo ló ti jẹ́ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam báwo ni ọlá àti tí ń bẹ fún nínú ẹ̀sìn Islam gbogbo ẹ̀dá sàlàyé ẹ̀ ṣùgbọ́n àdífi rẹ èyí tó ń gbà wá lórí àdífi lórí èyí tí a ń sàlàyé lórí ẹ̀ òun náà ni èyí tí Imam Muslim tó gbé jáde wípé anàdàbíyà sallallahu alaihi wasallam rọ́à rajulan alẹ́bísà sallam ó rí arákùnrin kan lam yaghsil kò fọ ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ dáadáa fọ̀kọ́ọ̀dá nàdẹ́bí sàrásánà bá sọ fún pé wáyébù ní àkọ́ ìrìnà náà ìyá ń bẹ fún àwọn ẹ̀yìn ẹsẹ̀ tí omi ò dé nínú náà níjọ́ pé ní àkẹyàmà so a wọ́n pé àdísà àbúrò rẹ̀ kò sàlàyé ìrìn àjò so èyí fi hàn pé hádìtà yìí ó ṣẹlẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní kìí ṣe hádìtà ẹ̀yọ̀kan so èyí tó ṣẹlẹ̀ nígbà tó ń bọ̀ nílé àjò eléyìí ni àtọ̀ eléyìí onífẹ́ àdẹ́sà sálà fúnra ẹ̀ lórí arákùnrin kan tí ń ṣe àgbàdá ó sì ń pé kò fọ ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ dáadáa ló wá sọ fún pé wáyé ló lé àkọ́bí mìíràn náà èyí ló lọ́fà tó jẹ́ pé hadith wọ́n láti kó gbogbo ẹ̀ papọ̀ láti rí àwọn tó lé nínú èyí sí èyí títí fi àǹfààní tí ó fi ṣe déédéé so hadith ẹ̀ẹ́dẹ́gbẹ̀tì Imam Ahmad ó gbé jáde ti Abu Hurairah náà ó ní kana Abu Hurairah ya'ti al-nas láti gbà tí Abu Hurairah ti bọ́rọ̀ yẹn gbogbo ìgbà tó bá wá sí ọ̀dọ̀ àwọn èèyàn tó ń ṣe àlọ́lá wọ́n yatawadda'una fi maqarati wọ́n ń ṣàlọ́lá níbi tó ti ń ṣàlọ́lá fayaqulu lahum yọ́ a máa sọ fún wọn pé asbigul wudu asbigul wudu ẹsàlùwàlá dáadáa ẹsàlùwàlá dáadáa fa inni sami'tu Abal Qasim yaqulu torí pé mo gbọ́ tí bàbá kọ́sì ó ní ànábì muhammad sallallahu alayhi wa sallam tó ń sọ wípé waylun lil a'qabi minan nar so ọ wípé Abu Hurairah lẹ́yìn ìgbà tó gbọ́rọ̀ ànábì sallallahu alayhi wa sallam tán ó lè jẹ́ pé eléyìí lẹ́yìn ìgbà tí ànábì ti fàyè lẹ̀ nígbà tó yẹ pé àwọn náà ni wọ́n kù láwọn tí wọ́n kọ́ àwọn èèyàn lẹ́sìn so tó bá wá bí tí pàpàá jùlọ Abu Hurairah ó ti di ìmáàmù rátì ní mọ́síláṣí àrẹ́bí sallallahu alaihi wasallam rí lẹ́yìn àrẹ́bí Muhammad sallallahu alaihi wasallam so wọ́n bá débi tí wọ́n ti ń sàlùwà láyé ọkọ̀ sọ pé ẹsàlùwà ládáadáa ọ ẹsàlùwà ládáadáa ọ torí pé mo gbọ́ pé bàbá Qasim àrẹ́bí Muhammad sallallahu alaihi wasallam tó ń sọ pé ìtìyà ń bẹ fún ẹ̀yìn ẹsẹ̀ táwọn fọ̀ dáadáa níbi àlùwàlá àmọ́ Aisha ó ní sàbẹ̀ ẹlẹ́kẹta tí wọ́n sọ hadithi عائشة رضي الله عنها أني بنت خليفة رسول الله صلى الله عليه وسلم أبي بكر أني يوم خليفة النبي محمد صلى الله عليه وسلم أبو بكر ليت وقرنسي عبد الله بن أبي قحافة مما عائشة وقر زوجة عفوا أم المؤمنين عائشة أني gbogbo àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam ni wọ́n pè wọ́n ní ummul mu'minin èyí ni pé ìyá àwọn mu'minin afqahu nisa'i al-umma ala al-itlaq ó ní obìnrin tí ó fi nímọ̀ jù gbogbo al-umma Ànábì gbogbo obìnrin al-umma Ànábì kò sẹ́ni tí ìmọ̀ rẹ̀ tó ìmọ̀ Àìṣà nípa ìmọ̀ ẹ̀sìn màmá ẹ̀ ó ní umu roman binti amir ibn uwaimir ibn shams umu roman ó ní ìyá aisha wọ́n bí aisha sínú ẹ̀sìn islam ni torí pé ọgbọ́njú bá àwọn òbí ẹ̀tọ́ sí ẹ̀sìn islam ni pé kò gbọ́njú máa jahiliya Fatima ọmọ àdébí sallallahu alaihi wasallam mójú Aisha lọ gbogbo ọdún mẹ́jọ Aisha lọ sọ wípé lam a'qil abawayya illa wa huma yadayani dina mi ò bá àwọn òbí mi mo bá wọn lórí bí wọ́n ṣe ẹ̀sìn obìnrin tó tí àwọn ọ̀rẹ́ funfun dáadáa tó sì rẹwà. ومن ثم يقال لها الأميراء débi pé wọn máa ń pè ní ọmọọrọ ọmọọrọ òní xọmù òní tó pupa so wọn wá sí tẹsílì rẹ pé ọmọ pupa kékeré yẹn sì máa ń pè ní. anabisa ọsàdàm ó fẹ́ Aisha lẹ́yìn ìgbà lẹ́yìn ikú Khadija ni anabisa ọsàdàm sì tó bá fẹ́ Aisha ànábì fẹ́ àìṣà papọ̀ mọ́ Sauda wọ́n fẹ́ wọn jọ kan náà lásìkò kan náà ṣùgbọ́n ànábì ó ń bá Sauda gbé fún ọdún mẹ́ta lẹ́yìn ìgbà wọ́n fẹ́ àìṣà so lẹ́yìn ìgbà tó wá sí hijira lọ sí Madina ní ìparí ọdún tí wọ́n ṣe àtọ́jà ogun Badr lẹ́yìn náà ni ànábì sallallahu alaihi wasallam fi wá gbé Àìṣà wọn sí wọ inú ilé rẹ̀ ó jẹ́ obìnrin tí ànábì sallallahu alaihi wasallam tó nífẹ̀ẹ́ jù nínú gbogbo àwọn obìnrin ẹ̀ wala a'lamu fi ummati muhammadin bal wala fi nisa'i mutlaqan imra'atun a'lamu minha afa adh-dhahabi ó ní mi ò rí gbọ́rí wípé ẹnìkan wà nínú àdúgbò ànábì sallallahu alaihi wasallam tí ànábì nífẹ̀ẹ́ jù gẹ́gẹ́ bí Àìṣà bákan náà ni àtúrí gbọ́rí kókìnrin kan wá wà nínú àdúgbò ànábì sallallahu alaihi wasallam tó ní ìmọ̀ tó tó Àìṣà radiyallahu anha Àìṣà ó máa ń sàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ pé ànábì sallallahu alaihi wasallam ó ń sọ fún Àìṣà radiyallahu anha أريتك في المنام ثلاث ليالي وفي ميما ننوم ní ọdún ọjọ́ mẹ́ta léra wọn ni ọlọ́run fi mí hàn ọlọ́run fi Aisha ó fi hàn Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú rẹ̀ fún ọjọ́ mẹ́ta lórí ara wọn jaa biki al-malaku fi saraqatin min harir màláíkà ẹni pé màláíkà Jibril olóògbé àwòrán rẹ̀ wá fún mi lórí ìtẹ́ ìtẹ́ ìtẹ́ harim ló gbé àwòrán rẹ̀ wá fún mi fọ́yà kóòlù màláìkà wá ń sọ pé ábì yìí mọ́ àtúkà eléyìí ni ìyàwó rẹ̀ fa akshifu an wajhiki mo bá sí ojú rẹ̀ wò fẹ́ ìdá anti fi mo bá rí pé ìwọ ni Aisha ọmọ Abubakar fa aqulu in yakun hadha min indillah tó bá gbé yàrá ìlóòótọ́ lóòótọ́ ni látọ̀dọ̀ ọlọ́run ọba yọ padà wá jásù ìtọ́ so ó sì wá jásù ìtọ́ náà ní ànábì sallallahu alaihi wasallam fẹ́ Aisha dé pé Aisha máa ń sọ pé inna Jibrila ja'a bi surati fi khirqati hariri hadra ila nabi sallallahu alaihi wasallam Jibril ló mú àwòrán mi wá fún ànábì sallallahu alaihi wasallam lórí aṣọ hariri ló ń sọ fún igbe àádìí zawjatuka fi dunya wal akhirah eléyìí ni ìyàwó rẹ nílé ayé àtijọ́ gbẹ̀ndẹ̀ àlàkìyàmà èyí olófà àti àìṣà tó máa fi ń yẹgàn tó máa fi ń sọ pé laqad utitu tis'an man utiya ma utiya imra'atun ba'da Maryam binti Imran wọ́n fún mi ní ẹ̀bùn mẹ́sàn-án èyí pé àjùlọ mẹ́sàn-án lọ́wọ́ fún mi tí ò fún obìnrin míì àyàfi Imran àyàfi Maryam ọmọ Imran alákọ̀ọ́kọ́ nù rẹ̀ wọ́n ní laqad nazala Jibrilu bi surati fi rahatihi حتى أمر رسول الله صلى الله عليه وسلم أن يتزوجني يقول جبريل ولم سورة من وفو النبي صلى الله عليه وسلم مني يا جمتا لرعيا tó sì ń sọ fún pé eléyìí ni ìyàwó rẹ àjùlọ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì laqad tazawwajani bikran wa ma tazawwaja bikran ba'da ghayri anabisa asalam ọfẹ mi lọ́dọ̀ọmọbìnrin ni mùsùlùmí obìnrin mi ma ẹyàfi adélébọ èmi nìkan péré lànà bí fẹ lọ́dọ̀ọmọbìnrin àjùlọ ẹlẹ́ẹ̀ka ẹlẹ́ẹ̀kẹta lakọ̀dé lakọ̀dé kúbìbọ̀ wọ̀rọ̀ sùúrù fi hijiri nígbà tí ọlọ́run máa gba ẹ̀mí abẹ́rẹ́ muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run gba ẹ̀mí rẹ̀ nínú yàrá mi nígbà ìyàwó àjùlọ ẹlẹ́ẹ̀kẹrin lakọ̀dé kọ̀bọ̀tùrù fi bẹ́ẹ̀tì èmi fúnra mi èmi ni mo ṣe mo gbé sínú kábàrí nínú yàrá mi wàlàkọ̀dẹ̀ hafati mẹ́lẹ́kẹ̀tù fi bẹ̀bẹ̀ ìbẹ̀tì ẹlẹ́ẹ̀kàrún òní pé látìgbà ní sallallahu alaihi wasallam ti fàyè rẹ̀ láwọn mẹ́lẹ́kà ti tọrọ kiri yàrá mi títí ijọ́ bẹ̀rẹ̀ àdìkẹ́yàmù àjùlẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà wà in kana al-wahyu yanzilu alayhi wa inni tó sì wà ní abẹ́ ààbò mi nínú yàrá mi wa inni labnatu khalifa khalifatihi wa siddiqihi èmi lọ́mọ khalifa rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ kò rí ó sọ àjùlẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́tẹ́ wala qad nazala ufri minas samaa nígbà táwọn tí wọn ò ní tí wọn ò ní rójú oore ọlọ́run ọba tí wọ́n parọ́ sinimá Aisha wọ́n ní ọlọ́run ọba fúnra rẹ̀ lọ́sọ lọ́sọ albara ẹni pé ọlọ́run ọba fúnra rẹ̀ lọ́fọ̀ mi mọ́ láti sánmà ẹlẹ́ẹ̀kẹjọ wàlá kọ́ni kùlé tó tọ́ yìí bàtẹ́ ní yìí ọlọ́run dá mi ní obìnrin tó dáa lọ́dọ̀ ọkùnrin tó dáa ó ní alẹ́ bí Muhammad sallallahu alayhi wa sallam. ẹlẹ́ẹ̀kẹsẹ̀ wà lápọ̀lẹ̀ wọ̀ẹ́tù mọ̀fírọ̀tà wọ̀rísìkọ̀ kẹrìmà ọlọ́run ṣe ó ṣe àdéhùn àforítì àti àrísìkì tó lóore fún mi lójọ́ ìrìn àgbéyà eléyìí ni àìṣà ètò gba ẹgbàwọ́ ọ̀rọ̀ yìí wá ìyàwó àdẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam amru ibn as òun ò tètè gba ẹ̀sìn ó gbẹ̀ ẹ̀sìn lẹ́yìn ìgbà tí ìjírà anẹ́bísà sẹ́lẹ̀ di ọdún mẹ́jọ lẹ́yìn ìgbà tó gbẹ̀sìn tán ohun tó kọ́kọ́ bí anẹ́bísà lọ́wọ́ àṣẹ́lẹ̀ léèrè ò ní pé ayyu nasi ahabbu ilayka ya Rasulullah tàlẹ́ni tí o fi nífẹ̀ẹ́ jù wọ anẹ́bí Muhammad sallallahu alaihi wasallam anẹ́bí ní Aisha wọ́n ní ní abdul as lọ́ba ní famina rita nínú àwọn ọkùnrin kọ́ ó ní abúha bàbá rẹ̀ ẹni pé bàbá aisha eléyìí ìgbàwọ́ ọ̀rọ̀ ni tó pójú ewé tó pójú owó so kódà bá pé àwọn àwọn afẹ́bọ̀ àwọn ṣíà tí ń fi àbùkù tí wọ́n fi ń kan sàábì ànábì sallallahu alaihi wasallam pàápàá jùlọ ààyè kódà bí wọn ò fẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá bínú ẹni tí ànábì ń fẹ́ èyí ń fi hàn pé ìbínú ọlọ́run àti ànábì rẹ̀ wà lórí òun náà níbi tí Aisha ní ìsí níwájú àwọn sàábì ànábì sallallahu alaihi wasallam tí fẹ́ bùn ànábì sallallahu alaihi wasallam wọ́n máa dúó di ìgbà tí ànábì ó wà ní yàrá Àìṣà ni débi pé àwọn ìyàwó òkú wọn péjọ ọjọ́ kẹgbẹ́ kí ló dé tó fi jẹ́ bí gbogbo ìgbà tí wọ́n bá bọ ànábì ní nǹkan tó da nǹkan tó dùn wọ́n ó dúró dìgbà tí wọ́n bá tí ànábì bá wà ní yàrá Àìṣà so wọ́n mú sálámà wọn ẹ̀ kó wọ́n làbálàbà dáadáa bí ó sì gbọ́ ọ̀sọ̀ lẹ́nu ó yẹ kó sọ fáwọn ẹni pé kó fáwọn àwọn sàádé rẹ̀ ẹni ẹni yàrá tí ànábì bá wà òun náà ni wọ́n máa kó tó ṣe pọ̀tẹ́ ìgbà tí wọ́n bá ìgbà tí wọ́n bá wà ní yàrá Àìṣà wáyé ni lọ́wọ́ bá ànábì sallallahu alaihi nígbà tí sọ ọ̀rọ̀ yìí gbójú kó lóhùn wọ́n tún sọ lẹ́lẹ́ẹ̀kejì gbójú kó lóhùn nígbà sọ̀rọ̀ náà ni anabi sallallahu alaihi wasallam bá sọ pé ya Umm Salama la tu'dhini fi Aisha má sì pa mí lára nípa Aisha fa innahu wallah ma nazala alayya al-wahyu wa ana fi lihafi imra'atin min kunna ghayriha mo fi ọlọ́run búra kò sí ọ̀kan nínú yín tí ọlọ́run sọ wáyé fún mi tí mo sì wà lábẹ́ ìbò aṣọ rẹ̀ nínú yàrá rẹ̀ àyàfi Aisha so ẹ má sì bá mi sọ̀rọ̀ nípa Aisha wọn ní kó làwọn ti ẹ̀kọ́ níbi èèyàn lẹ́bi pé wọn lọ bá Fatima ọmọ àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam wọn tún sọ fún òun náà gbìyànjú àti lọ bá àlẹ́bí sallallahu alaihi wasallam irú tí àlẹ́bí sallallahu alaihi wasallam sọ fún Ummu Salama irú ó gba ìgbà èyí tó pọ̀ tó lálùbáríkà láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó wà nù alùpùpìrì nàbí ìwáyà àwọn tí wọ́n gba ẹ̀gbàwọ́rọ̀ tó pọ̀ nínú àwọn sàádé ànábì sallallahu alaihi tí wọ́n gbé jáde ó 2210 èyí ni pé two thousand ní yorùbá ẹgbẹ̀rún méjì àti ọgọ́rùn-ún méjì àti mẹ́wàá. èyí tó ń pè ní muttafaqun alayhi àdìsí àìsà tó wà ní inú Bukhari tí Bukhari nìkan tó ń bà wá tí ò sí nínú Muslim fifty seven or uh, fifty four ni èyí tí muslim nìkan gbà wá tí ò sí nínú bukhari sixty so bẹ̀tàdí aisha yìí ní ọ̀dọ̀ imam muslim oni ansaadin mawla shaddadi qala la dakhaltu ala aisha zawji nabi sallallahu alaihi wasallam yawma tuwfiya sa'd ibn abi waqqas salim eh, eh, eh, ẹrúkùnrin shaddad ó ní òun wọ ọ̀dọ̀ aisha lọ ní ọjọ́ tí Sa'd ibn Abi Waqqas tó fàyè lẹ̀ onígbà tó ń wà lọ́dọ̀ aisha fadakhala abdulrahman ibn Abi Bakr abdulrahman àbúrò aisha ló bá wọlé lọ sọ́dọ̀ rẹ̀ ó omi àlùwàlá lọ́dọ̀ ẹ̀ ó ń ṣe àlùwàlá lọ́dọ̀ aisha wọ́n ní ní Aisha ló bá ń sọ fún Abdulrahman ìyá Abdulrahman asibédè lòdò ìwọ Abdulrahman sàlùwàlá dáadáa فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ويل للأعقاب من النار torí pé mo gbọ́ Ànábì sallam sọ pé ìjìyà ó ń bẹ fún ẹ̀yìn ẹsẹ̀ tí a ó fọ̀ nínú iná so a ó rí pé àdìsá ó yàtọ̀ sí ti Abu Hurairah ó yàtọ̀ sí ti abdullahi ibn amr bẹ̀tì in tí wọ́n jọ papọ̀ nú ẹ̀ náà ní kẹ́lìmà wáyélú ní àkọ́bì ní ẹ̀dá so àwọn àdìsí ó fi hàn pé wáàtí kọ́ra yẹn ní kí a fọ gbogbo orí kí a lọ dáadáa pàápàá jùlọ ẹsẹ̀ ọwọ́ àtọ́jú pàápàá jùlọ ẹsẹ̀ ọwọ́ àtọ́jú. ìdí ni pé ojú ó wà nínú àyè tó máa ń ba ìdọ̀tí tá a bá sì fẹ́ lọ sí iwájú ọlọ́run ó padà ní ó padà náà kí á fọwọ́ ó mọ́ bákan náà ọwọ́ ọ̀nà wa ló tí a máa fi mú ìdọ̀tí gbogbo ìgbà tí a máa ń ṣe ohun tí a máa fẹ́ ṣe tó padà náà kí á fọwọ́ náà ọmọ bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ọ̀nà fi ń rìn tá a fi ń lọ tá a fi ń bọ̀ eruku yọ débi ẹsẹ̀ náà so ìdí nù tó fi padà náà kó jẹ́ pé a fọ ẹsẹ̀ yẹn dáadáa bákan náà hadithi yìí rọ́d èyí pé ìdáhùn ni fún àwọn rọ́fìdọ̀ àwọn ṣíà tó ẹgbẹ́ àwọn sọ pé tí ẹ bá fẹ́ sàlùwàlá ẹsẹ̀ yóò kàn fi omi pa lásán ni èyí ò ní fọ ẹsẹ̀ ẹ̀rí wọn náà ni rìwáyà tó wá nípa àyà wọ́n sàkú bí wùú kún wa arjulikum instead wa arjulakum so wọ́n ní nígbà tó wọ́n ní wamsahu bi ru'usikum ẹ fi ọwọ́ pa orí yín wa arjulikum pẹ̀lú kẹsọ̀ èyí ni pé ó tẹ̀lé wamsahu bi ru'usikum so ìdájọ́ ẹsẹ̀ wá di fífọwọ́ pa lọ́gbọ̀n wọn kìí ṣe Fifo. bó ti wù lórí àwọn àdífì tí wọ́n gbà wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó ṣe àlùwàlá pírátíkẹ́lì gbogbo ẹ̀ pátá ó ń sọ ẹgbẹ́ Ànábì sallallahu alaihi wasallam ó máa ń fọ ẹsẹ̀ ní kìí ṣe pé ó máa ń fọwọ́ pa ẹsẹ̀ bákan náà kò wá láti ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àdíyèsí ẹyọ kan péré tó fi ń hàn wípé Ànábì sallallahu alaihi wasallam ó máa ń o tún wá láti ọ̀rọ̀ àní sọ̀rọ̀ sọ́dà wípé wáyínú ní àkọ́bí nínú náà ohun tí a fi iná dẹ́rùbà èèyàn lórí rẹ̀ ó fi ń hàn pé wájìbì ìfọwọ́pa kò lè mú kí ẹsẹ̀ kó má débi pé omi ó dé gbogbo àyè tó yẹ kí omi ó dé so ilé ìfihàn pé fífọ ẹsẹ̀ wájìbì ni èèyàn kàn lè fọwọ́ pa àwọn tí wọ́n sọ pé èèyàn fọwọ́ pa ẹsẹ̀ yìí èyí tó wá wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam nípa pé tí èèyàn bá wọ kúfì àbí èèyàn bá wọ bíi sọ́ọ̀sì àbí nǹkan bá tí èèyàn lọ́wọ́ wọ̀ sẹ́sẹ̀ ìyẹn lè fi ọwọ́ pa ẹsẹ̀ tó sì wá láti ọ̀dọ̀ Ànábì sallallahu ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó bá yẹn wọlé torí gbogbo ògbà gbogbo tó bá wá so èyí tó wá gbà nábì máa ń fọ ẹsẹ̀ wọ́n ya pa wọ́n ní fífọwọ́ pa ni èyí tó wá gbà nábì máa ń fọwọ́ pa ẹsẹ̀ wọ́n ya pa wọ́n ní ìròlé fi ọwọ́ pa ẹsẹ̀ nígbà tí ẹ bá wọ òfì ṣùgbọ́n àyà tó ń sọ̀rọ̀ pa rẹ̀ ó ní àyà tí ọ̀rọ̀ ní fàùsílù wujuhakum wa aydiyakum ila al-marafiqi wamsahu bi ru'usikum wa arjulakum ìdí tí ọlọ́run fi fi arújù ẹsẹ̀ fífọ̀ wá ní ẹ̀yìn ọ̀rọ̀ ni pé ọlọ́run fẹ́ kọ́ jẹ́ pé ọ̀rọ̀ yẹn yóò lọ gẹ́gẹ́ bí ó ṣe wá nínú àlùwàlá torí pé nínú àlùwàlá ohun tí àwọn kọ́kọ́ ń fọ òní kí ni ojú lẹ́yìn rẹ̀ láwọ́ fọ ọwọ́ lẹ́yìn rẹ̀ láwọ́ fọwọ́ pa orí ká tó fọ ẹsẹ̀ so yóò rọrùn kọ́ ẹgbẹ́ ọlọ́ni فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وأرجلكم وامسحوا برؤوسكم ṣùgbọ́n kí ọ̀rọ̀ náà kó lè wá gẹ́gẹ́ bí àlànà ó ṣe wá ní ètò bẹ́ẹ̀ náà ni lè wá létò pé lẹ́yìn so èyí ni tó fi jẹ́ pé kẹrà èyí tó wà mashhur òun náà ni wà arjulakum èyí tó wá ní wà arjulikum òun náà sahih ṣùgbọ́n àwọn àfà wọ́n sọ àlàyé ìdítẹ́lẹ̀ òun náà fi wá ní wà arjulikum kì í ṣe pé nítorí pé ó tẹ̀lé wamsahu ẹ̀fọ́ orí pápá jùlọ ojú ó máa ń ṣe àlékún nashat ó máa ń ṣe àlékún ara yíyá nígbà tí èèyàn bá fọ̀ pàápàá jùlọ àwọn sense organs mẹ́ta ló kó sí ojú orí nìkan ló mú sense organ ẹyọ ọ̀kan péré lórí mú ṣùgbọ́n ojú sense organ mẹ́ta kò lọ àlójú alákọ̀ọ́kọ́ rẹ̀ kò náà ní ẹnu àwọn orí sense organ tó wà lẹ́nu afá afọ́ ní science torí pé òun lágbá fi máa adùn fún nǹkan ẹlẹ́ẹ̀kejì ó ní imú torí pé òun làwọn fi ń gbọ́ nǹkan ẹlẹ́ẹ̀kẹta òun náà ní ẹ̀yìn ìjú tó gbogbo ẹ̀rọ akọ ìdílù tó fi pẹ́ ó tún ní fífọ̀ ti imú ìran lọ́tọ̀ lákòókò fa omi sí imú ìran tó wá fa jáde ó tún ní fífọ̀ ẹnu ìran lọ́tọ̀ lákòókò fọ ẹnu tó tu omi jáde ó tún di pé àwọn lápapọ̀ so eléyìí ebe pé kò sí tó lè mú ààyè yìí mọ́ ju fífọ̀ lọ bákan náà lọ́wọ́ gẹ́gẹ́ mo ti àlàyé sẹ́yìn pé ní àwọn fi ń gbá àwọn oríṣiríṣi àwọn nǹkan mú nígbà tí a bá ń wá jíjẹ mímu wa so yíò padà lọ́kọ́ yẹ pé fífọ̀ láàfù ká tó wá tá fi ń rìn tá fi ń lọ gbogbo tí ó ti tọ́tọ́ pé omi ọ̀kàn nígbà tá a bá fọ ẹsẹ̀ náà a ó rí i pé ìnira máa ń wà níbi kí omi kọ́kọ́ kárí gbogbo ààyè tí ó ní ìlà so tó pé a ó fọwọ́ pani omi ò lè dé gbogbo ààyè náà eléyìí ó fi hàn pé fífi fífọ ẹsẹ̀ ohun gangan ni tí ó wà nínú ṣẹ̀ríà Islam ṣùgbọ́n tí èèyàn bá wọ húfì èèyàn láti ṣe àlùwàlá ẹ̀kúnrẹ́rẹ́ tí ó fọṣẹ yẹn kó tó di pé yọ wà á máa fi ọwọ́ pa lẹ́yìn ìgbà tó bá fẹ́ ṣe tó bá fẹ́ kírun tí ó ṣe àlùwàlá mi so eléyìí ni èyí tó wá nínú sunna nabi muhammad sallallahu alayhi wa sallam. نعم كلمة ويل للأعقاب من النار كلمة إيه ويل àwọn afáàní huwa al-adabu shadid ó ní ìtìyà èyí tó lágbára èyí tó le kókó wa qila innahu ismu wadin fi jahannam wọ́n ní kòtò kan kòtò ńlá kan ni nínú ilé inú jahannama bákan náà kalimatun wa'id wa èyí ni pé Ah, kẹ́límà ìkìlọ̀ ìfi ìjániláyà ìdẹ́rùbani tí ọlọ́mọ fi ń dẹ́rùbáyà òun náà ni wailu ó wà nínú Al-Qur'ani láyé tó pọ̀ ọlọ́ni wailu likulli humazatin lumaza àwọn tó máa ń fi mú wọ́n máa ń fi jú èèyàn àbáwọn tó máa ń fi ojú jú èèyàn ọlọ́ni wailu lahum èyí ni pé ìjìyà ẹlẹ́ta ọlọ́run ni wailul lil mutaffifin àwọn tó máa ń dín ìwọ̀ àwọn èèyàn kù níbi òṣùwọ̀n yálà múdù ní àbí scale ọlọ́run ni wailul lahu ìjìyà ńlá ẹlẹ́ta ilé rúgbẹ fún wọn ni wailul lil musallina so kẹ́lìmà yìí àwọn afáàní anna kẹ́lìmà tó ń tó kọ́ọ̀lù lè máa wọ́pọ̀ àfihàn halak èyí ni pé kẹ́lìmà tí wọ́n máa fi wọ́n máa ń sọ fẹ́ni gbogbo ẹni tó bá wọnú ipa tó bá wọnú ìparun wọ́n ní wẹ́ẹ́lú ó ti mú un so kẹ́lìmà ni tí wọ́n máa ń sọ fún gbogbo ẹni tó bá wọnú ìparun kí wá ní àlákà rẹ̀ pẹ̀lú ẹni tí ò fọ ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ dáadáa àbí ẹni tí ò fọ oríkì àlùwàlá dáadáa èyí ni pé kéyìn wọn fọ oríkèé àlùwàlá ni gbogbo ẹni tí fọ dáadáa kò lálùwàlá yọ wà á kírun láì ní àlùwàlá kò lálùwàlá bẹ́ẹ̀ sì ni ò wá kí gbogbo òun rẹ̀ ní tọ́ba gbogbo òun nígbà yẹn a rí pé ó ti di èyí jẹ sábàbí lóòótọ́ torí pé kò nírun látàrí pé kò sí àwàlá dáadáa orí ọ̀kan gbogbo oríkèé àwàlá eléyìí fi hàn pé gbogbo ẹnikẹ́ni tó bá fi oríkèé àwàlá sílẹ̀ ó ti dẹ́ṣẹ̀ lẹ́yìn náà irun rẹ̀ kò ní jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba bákan náà wọ́n fi ìyà jẹ lóòótọ́ gbẹ̀gbẹ̀ àtẹ̀yà tí ó lè fi hàn pé ó pa dandan kí a sọ àlùwàlá wa nígbà tí a bá ń ṣe àlùwàlá kárí pé a ó fọ gbogbo àwọn oríkèé tó yẹ ká fọ so ibi tí àlàyé àbí ìpínlẹ̀ tó dájú nìyẹn àdìsí èyí tí ó wà níwájú ó ní àdìsí ẹlẹ́kẹta àbí ẹlẹ́ẹ̀kẹrin fún àwọn òǹkà tí wọ́n bá kọ tí wọ́n bá ka ìnànà àmàlù bìnnìyàt fún àdìsí alákọ̀ọ́kọ́ àwọn ẹlòmíín kà pé kótóbà ni àfáàfin ṣe àdìsí yẹn عفاني أن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا توضأ أحدكم فليجعل في أنفه ماء ثم ليستنفر ومن استجمر فليوتر وإذا استيقظ أحدكم من نومه فليغسل يديه قبل أن يدخلهما في الإناء ثلاثة فإن أحدكم لا يدري أين باتت يداه وفي لفظ لمسلم فليستنشد بمن خيريه من الماء وفي لفظ من توضأ فليستنفر حديثي أبوانتي التي وراء أبو هريرة أبو هريرة على يرة سواجه نباتي أصر نبا حديثي الحدث حديثي أم أمان كمتوا tó jẹ́ ọ̀ràn ayẹ̀ nígbà tí a bá fẹ́ ṣe ìmára yálà haúsá lùwàlá ni àbí a fẹ́ ṣe ìmára míì ni àwọn nǹkan mẹ́ta ló mú wá alákọ̀ọ́kọ́ al-istinshaku wal-istinthar nígbà tí a bá ṣe àlùwàlá fífi omi sínú àti fífín omi náà jáde ẹlẹ́ẹ̀kejì ìtàrù bil istijmar nígbàtí a bá ṣe ìmára pẹ̀lú òkúta tí a ò bá rí omi àbí àti ẹ̀wà rómi ọ̀hún ó wá wà pé pé istismar láìsí àbí a fẹ́ pa méjèèjì pọ̀ ó ní pé àyàfi kí a ṣe ní wítìr yálà òkúta mẹ́ta àbí márùn àbí méje àbí mẹ́sàn-án eléyìí wọ́n pè ní wítìr nǹkan tó ń pè ní àsun ohun ẹlẹ́ẹ̀kẹta tí a ti sìn mú wa ní gọ́sùlù yàdẹ́yìn ba'da an-nawmi qabla idkhalihima fi al-ina kéèyàn fọwọ́ rẹ̀ méjèèjì dé ọrùn ọwọ́ kó tó di péèyàn ti ọwọ́ rẹ̀ bọ́nú eh, agolo àbí àgé àbí abọ́ tí ń ṣe àlùwàlá èèyàn láti tó fọwọ́ rẹ̀ mẹ́tò fọwọ́ rẹ̀ kí ó mọ́ná ní ìgbà tí èèyàn bá jí lójú oorun èyí ni pé oorun tá a máa ń sùn lálẹ́ torí ó ní àìnà bàtà àlìbàtà ó ní ohun tá a máa sùn ní alẹ́ ó ní إذا توضأ أحدكم فليجعل في أنفه ماء ثم ليستنفر ẹnì kẹ́ni tí ó bá ń ṣe àlùwàlá kó fi omi sínú kó sì sùn fún jáde eléyìí wọ́n pè ní istinshaq wal istintha sífà rẹ̀ oníkéyìí ó fi omi sí àtẹ́lẹwọ́ rẹ̀ kó wá fi imú rẹ̀ fà á tó bá wá fàdé bí pé yóò dé ọ̀pá imú yóò wá fún jáde pẹ̀lú agbára gbogbo àwọn àdọ̀tí tó bá wà nínú imú yóò jáde omi tí yẹn fà sínú yẹn. òní wọ́n pè ní istinshaq pẹ̀lú istinfa so eléyìí ẹ̀rí ni tó fi ń hàn pé istinshaq pẹ̀lú istinfa ọ̀ràn yẹn ní ìgbà tí yẹn bá ń ṣe àgbọ̀nrá torí àṣẹni ọlọ́ni ànábì sálásálá ní falyaj'al al-amr falyaj'al waliyastanfir ọ̀wọ̀lìyẹ́ntẹ̀fẹ̀ so eléyìí àmù ni tó fi fi tó fi tó fi tó fi ọ̀ràn yàn án hàn. léè tó fi ọ̀ràn yàn án hàn. pàápàá jùlọ ẹ̀rí mi tún wá tí a ní sọ̀rọ̀ sọ́lá ní ká ṣe mùbálàgà èyí ni pé ká ṣe ká kọ́kọ́ àmì uh, tí anábì fi hàn pé ká ṣe mùbálàgà yìí ni pé ká fi omi sínú dáadáa àyàfi àsìkò tá a bá ń gbà wẹ̀ so eléyìí fi hàn pé ọ̀rọ̀ ayẹ̀ ni torí pé ó wá nù ẹ̀bà wọ́rọ̀ tí ó gbà láti ọ̀rọ̀ lakit ibn Sabra ó ní qultu ya Rasulullah akhbirni àrùn ìdùn ó ní mo sọ pé ìwọ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam fún mi yíròyìn nípa àlùwàlá lẹ́yìn sallallahu alaihi wasallam sọ pé asbi'i wudu ṣe àlùwàlá dáadáa fọ oríkèé àlùwàlá rẹ̀ dáadáa kí o ló dé gbogbo àyè wà bá ní fil istinshaq kó o sì ṣe istinshaq kó fa omi sí ó dáadáa illa an takuna sa'iman àyàfi ìgbà tó o bá ń gbá rẹ̀ torí pé tí ẹ bá ń bá wẹ̀ tí ẹ bá ní ìwọ fa omi sínú dáadáa omi yẹn lè kọjá sí ọ̀rọ̀ ọ̀fun rẹ̀ débi pé àwọn ẹ̀rẹ̀ bọ̀tọ̀ eléyìí fi hàn pé ìfi omi sínú ìfífọ́jáde ọ̀ràn ẹ̀yà ni. àwọn afáàní alhikmatu fi istinshaq tàndínfù alhaishun òní kéèyàn fi kéèyàn fọ ọ̀pá mú kéèyàn fọ ọmọ alẹ́bí ìwúwọ́ dákìlù lẹ́yìn tó sì jẹ́ pé inú mú lọ́wà kò sí bí ọwọ́ sí lè débẹ̀ ويخرج منه أوساخ لا بد من تنظيفها tó ṣe pé ìdọ̀tí máa ń jáde láti ibẹ̀ tó jẹ́ tó padà dákàfọ̀ torí àwọn ewu tá ń fà sínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ حتى يأتي الصلاة وقد نظف ما يمكن تنظيفه títí yóò fi adé yóò wá síbi irun yóò wá síwájú ọlọ́run ọba ó ti ṣe àfọ̀mọ́ gbogbo àyètọ́ ẹ̀kọ́ fọ̀mọ́ wà á àwọn ìzálàtúkú mìíràn kọ́dàrí wọ̀n àdá yóò fọ gbogbo àwọn àdọ̀tí yóò fọ kúrò nínú rẹ̀ so kò sí bùkátà pé ká fi ọwọ́ sínú ọmọ nígbà tí a bá ń tá a bá ń fọmú èèyàn kàn fi ọwọ́ àwọn fi inú èèyàn fọn omi sí inú ẹ̀ yóò wà tún fọn jáde jùmlá ẹlẹ́ẹ̀kejì nínú àdífi òun ni pé ومن استجمر فليمطر الاستجمار ó ní ìmára pẹ̀lú òkúta ìgbà míì a máa ń pè ní istibra ó ní pé al-istinja òun ti ẹ̀ wúwa izalatul athari najasa minal qubuli wà dúkúrí bil ma ó ní kí wọ́n fọ ẹ̀gbin kúrò lójú ara ojú ara àbájáde ìtọ̀ àti àbájáde imí kéèyàn ó fọ kúrò pẹ̀lú omi onípẹ̀ ní istigma kéèyàn ó mú ẹ̀gbin yẹn kúrò pẹ̀lú òkúta onípẹ̀ ní istigma kéèyàn ó fọ pẹ̀lú omi onípẹ̀ ní istigma so eléyìí ni pé àwọn afáàní ń wò pé wáyá tí èèyàn ò bá rí omi ìgbà náà ni ìyẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣe istijma so àdìsí dèlí ìlú ni pé àwíjàre ni lórí pé istijma yẹn kọ́tọ́ àrùn alẹ́ wítìrì ó di dandan kéèyàn ó ṣe pẹ̀lú wítìrì láti mẹ́ta ló ti bẹ̀rẹ̀ kìí ṣe ẹyọ̀kan wítìrì ẹyọ̀kan wítìrì nínú lọ ṣùgbọ́n níbi istijma rí yìí àti mẹ́ta ló ti bẹ̀rẹ̀ so tí èèyàn bá fi òkúta yẹn tó fi tó fi tó fi gbo ẹ̀gbin yẹn débi pé òkúta ẹlẹ́ẹ̀kejì ẹ̀gbin yẹn ò sí ń bẹ̀ mọ́ tèèyàn láti lo òkúta ẹlẹ́ẹ̀kẹta tó tó fi dẹ́gbẹ́ yẹn ṣe wítìrì tó bá di pé ẹlẹ́ẹ̀kẹta yẹn ẹ̀gbin yẹn tún wà ń bẹ̀ so yẹn láti lo ẹlẹ́ẹ̀kẹrin àti ẹlẹ́ẹ̀karùn-ún tí ó fi di wítìrì ẹlẹ́ẹ̀karùn yẹn ẹ̀gbin yẹn tún wà ń bẹ̀yẹ láti lo ẹlẹ́ẹ̀kẹfà àti méje títí dé ní àyè yẹn ó fi mọ́ tí ò fi ní sí ẹ̀gbin kankan ń bẹ̀rẹ̀ mo rò pé wà. náà wítìrí yìí ṣé ọ̀ràn yẹn ní ká ṣe ń wítìrí àwọn afáàmì ni ara kì í sọ̀rọ̀ yẹn ìdí ni pé àdí ìfìmí wa bó tilẹ̀ pé àdí ìsìn náà lẹ́yìn tí àdẹ́bùsà ọ̀sọ́lọ́m sọ wípé màdì stẹ́jì mọ́rọ́ fọ́lì yúti gbogbo tí ó bá ṣe stijma ó ṣe ní wítì man fa'ala dhalika faqad ahsan ẹni tó bá ṣe tó ṣe ní wítì rí ó ti ṣe dáadáa wa man la fala haraj tí ó bá ṣe ní wítì rí kò sáburú fún ṣùgbọ́n ìmọ̀ta Sheikhul Albani ó ní àdísì àdísì náà rẹ̀ bẹ̀tọ̀ ti bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà wọ́n sọ pé ọ̀pá dandan kìí ṣe pé wájì bẹ̀t ohun tí a fẹ́ ni kí a ṣe ní wítì pàpà jùlọ torí ohun tí a lẹ́nu ah, ọ̀rọ̀ tí àfáníyẹ ah, fàmàlì stage mọ́rọ́ fàlì yóò tẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣe ìsìtìmá kò ṣe wítì. Ah, Imam Shafi'i àti Imam Ahmad àwọn sọ pé ó ti pa dandan lánìí àfikẹ́yọ̀ bá ṣe wítì yìí ẹ̀rí wọn ni àdéhùn ti jábìr bá wa tó ní ìrẹ̀ stejmara ahadukum fàlìyẹ stejmir thalathan ẹnikẹ́ni tí ó bá ṣe istijmar nínú yìí kó ṣe istijmar ní mẹ́ta mẹ́ta yẹ kò dúró mẹ́ta tí àyè náà bá ti mọ́ mẹ́ta fàlàkà kò sí ọ̀rọ̀ tí ọba wa mọ́ ọ̀pá dandan ṣe ní márùn tí ọba mọ́ ọ̀pá dandan ṣe ní méje bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní pé òkúta tí yóò fi ṣe stigmari yẹn ó di dandan pé pé òkúta náà òkúta tó mọ́ni tí ò sí ẹ̀gbin kankan lára rẹ̀ torí pé ẹ̀gbin kò lè ṣe àfọ̀mọ́ ẹ̀gbin ntọ́mọ́ ló lè ṣe àfọ̀mọ́ ẹ̀gbin kò rò ìdí ni pé àdìsí Abdullahi ibn Mas'ud tó gbà wáyé pé alẹ́ bisá sọ́dà ó fẹ́ gbẹ̀sẹ̀ fàmọ́rọ̀ní àtìyàwó bí tàlátàtì àjá lọ́wọ́ sọ fún pé kí lọ mú òkúta mẹ́ta wá fún mi fún fọwọ́jẹ́tù hajarai ni ó ní mo bá ní òkúta méjì wàlítẹ̀mẹ́sìtò tààlì tàfẹ́lẹ̀m àjì mo gbìyànjú àti ní òrí tó ti gbẹ tó dàbí òkúta lọ́ba mú tó sì kẹta wọ́n ni ní Ànábì sallallahu alaihi wasallam ló bá gba fa'ataitu biha ló bá wọ́n fún Ànábì sallallahu alaihi wasallam fa'akhadha al-hajarayni wa alqa ar-rawtha ló bá gba òkúta méjì ló sọ ìgbẹ́ dábà tó ti gbẹ̀ ló bá sọ nù wa qala hadha rizqun làwọn ìbájú eléyìí ẹ̀gbẹ́ ni ẹ̀gbin lélẹ̀ torí ẹ̀gbin sì ní kò lè ṣe àfọ̀mọ́ ẹ̀gbin bákan náà àfẹ́ kó pé ohun tí a fi ṣe stigma nìyẹn kọ́ jẹ́ eegun àbí ìgbẹ́ dábà tó ti tó ti tó ti gbẹ torí pé eegun yẹn àdébísà sálà kọ fún wa láti fi ṣe stigma. ìdí ni pé alexa sálà sọ pé eégún yẹn ó ń ti àwọn àjẹ̀lú ni so kò sí dá kí a máa ń ti wọn gba àwọn kan jẹ àwọn táàrí tó ti bẹ́ẹ̀ àlẹ́bí tó sọ wa láti má fi ara ni wọn ká má ṣe ohun tí ò dá sí wọn. Ah, àdìfì wá tó láti ọ̀dọ̀ Salman tí àwọn kan nínú àwọn mushrik tó ń sọ fún Salman al-Farisi tó ń sọ pé inni la ara sahibakum yu'allimukum kulla shay mo rí pé ọ̀rẹ́ yìí ó ń sọ fún wọn sí ìsìnzá èyí kó ń fi ṣe ẹ̀yẹ ipò mo rí ọ̀rẹ́ yìí ó ń sọ pé adébí Muhammad sallallahu alaihi wasallam gbogbo nǹkan ní tiẹ̀ ń kọ́ yín kò sí tí èkọ́ yín hatta al-khira arúgbáyé yàgbẹ́ gbogbo ẹ̀rí kọ́ yín èyí kó ń ṣe ìsìnzá ó ń ṣe yẹ̀yẹ́ ni Salman Al-Farisi lọ́wọ́ sọ fún pé ẹ̀jẹ̀ lóòótọ́ ni laqad nahana an nastaqbil an nastaqbil al-qiblata bil-gharit ó kọ̀ fún wa ká dojú kọ al bá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ aw bawlin bá fẹ́ tọ̀ wa an la nastanji bil-yamin bẹ́ẹ̀ náà lọ́kọ̀ fún wa ká má ṣe fi ọwọ́ ọ̀tún ká fi ṣe ah, ìsìnjà ká fi fọ ẹ̀gbin káwọn fọwọ́ ọ̀tún fọ ẹ̀gbin torí pé ọwọ́ ọ̀tún àwọn tó dà la máa fi ń ṣe a máa fi ń jẹun pẹ̀lú àwọn nǹkan mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàá láyé ìsẹ́ǹtì àhàdùnà bí akọ́lì ní tẹ̀lẹ́fẹ̀tì àjà bẹ́ẹ̀ náà lọ́kọ̀ fún wa kẹ́nìkan wa kọ́ máa fi kọ́ máa ṣe istijmar pẹ̀lú tó tí ò tó òkúta mẹ́ta àwọn ìyẹ̀sẹ́ǹtì bìrọ̀jì Ọ أضر àbí kó fi ìgbẹ́ màálù àbí tẹ̀ràkúnmí tó ti gbẹ kó fi ṣe istigma àbí adọ̀m àbí eegun. so Abu Huraira ó bi Ànábì sallallahu alayhi n'ere, sallam léèrè kí ni ìdí tí ó fi jẹ́ pé a ò ní fi eegun àbí rọ̀tíẹ̀ ká fi istigma anẹ́bísàn sálàmà sọ pé wọ́n máa bí tọ́ àmì jẹ àwọn nǹkan méjèèjì ni wọ́n jẹ àjẹ́ lónìí wà ìnáwó àtàní wọ́fù jí nà sí bí wọ́n ní àmàlù jẹ àwọn àjẹ́ lónà sí àyíkání ní ilẹ̀ àrùn wọ́n wá bá anẹ́bísàn sallallahu alaihi wasallam fasáàlúní azad wọ́n wá bí nílé kí n fún àwọn ní nǹkan àmúrájò táwọn bá ń rìnrìn àjò kí ni táwọn ọmọ mú dání láti máa jẹ fàdáhùtù mọ́ àlẹ́wọ̀n aláyàmúrú bí àwọ̀mí wàlá bí rọ̀fẹ́tì ìlà wẹ́jẹ̀dù àlẹ́yà ọ̀hánà wọ́n ní mo bá bí ọlọ́run pé gbogbo tí wọ́n bá pàdé níbi egun àbí ìgbẹ́ pẹ̀lú àbí ìgbẹ́ dábà tó ti gbẹ kọ́nà ń sọ di oúnjẹ fún wọn tí òfin tí òfin ní ní wọn láàrúgbà tí wọ́n bá ń lọ ọ̀rìn àjò láti máa rin tí wọ́n máa jẹ so tí ẹ̀yin bá fi eegun yẹn tẹ́ fi lùgbẹ́ táwọn bá fẹ́ jẹ eegun yẹn sì lọ́dọ̀ pé wọ́n ń jẹ ẹ̀gbìn so ìdí nu tí àlẹ́bísà ọ̀sánlá tó fi kọ̀ fún wa láti fi eegun àbí tó jẹ́ bí ìgbẹ́ màálù tó ti gbẹ láti ṣe istijmar bákan náà istijmar pẹ̀lú tákàdá yálà ohun tí a kọ nǹkan sí àbí ohun tá a kọ nǹkan sí èyí tá a fi ń kọ̀wé níta kọ sí pẹ̀lú èdè gẹ̀ẹ́sì la fi kọ́ àbédè arab la fi kọ́ kò sí yàtọ̀ àwọn afáà ní haram káfíyà kákàdá káfíyà bẹ́ẹ̀ dí ni pé tákàdá yẹn ó ní iyì lọ́dọ̀ wa bí ó ní à ń lo àbáyé à ń sì ń lo fi ṣe nǹkan tó dáa nípa pàájù wọ ìkọ̀wé tó ṣe pàtàkì nígbèésí ayé ọ̀gá dáa yálà àfikọ̀wé èbó ni àbí àfikọ̀wé arábìnrin tá a fi kọ̀ náà ní tọ́jọ́ mọ́ ìmọ̀ so ìmọ̀ sì pèsè pàtàkì níbi ìgbésí ayé ọmọ ànábì Adam ìdí nu tí àwọn àti àwọn àwọn àfa olùmọ̀ wọn fi ní kò tọ́ fún wa láti máa fi irú àwọn nǹkan báwọn ká máa fi nu ààyè ìgbọ̀nsẹ̀ pàápàá jùlọ kò lè má ààyè ìgbọ̀nsẹ̀ tákàdá ò lè má ààyè ìgbọ̀nsẹ̀ so nǹkan míì tó yàtọ̀ sínú lápèjúwe ní toilet paper àwọn olùgbé wọn sí òun tó ń pọ̀ tó ń pọ̀ dáadáa èyí pé téèyàn bá fi nu ojú ara ayéyálà ibi ìtọ̀ àbí ibi ìgbọ̀nsẹ̀ téèyàn bá nu dáadáa yìí wọ́n nu débi pé kò ní sí kankan tí wọ́n mọ̀ lára tákàdá yẹn mọ́ so irú yẹn òun náà lè dúó ní dúó istage máa kò sí aburú náà wọ́n pé ń wọn ó wá lẹ́jẹ́ pé ńgbà míì ta tọ̀ àrí òkúta tá a fi ṣe ìsìtìmá láwá fi ara àbẹ̀ná ara àbẹ̀ná alájọgbé wa àbí ara àbẹ̀ná mọ́síláṣí láwá fi mú láfi mú ara wa tí kítọ̀ fi kú báwo lélẹ̀ tí ìbẹ̀ná mọ́síláṣí kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ibẹ̀ àrámù ìdí ni pé ilé ọlọ́run ọba ni ọlọ́run sì ní fi oyún tí odìnà mọ́ọ̀rú adìnà mọ́ọ̀rú àtúnfà wọ̀nyí kẹwọ́ fi hàn sí mú wọ́n sábẹ̀ ìlànà fi hàn ìwòlú wọ́n lọ sọ. nínú àwọn ilé omi ọlọ́run ti sọ pé ká máa gbé ohun ọlọ́run ọba sókè ká máa ké pe ọlọ́run ọba ká máa ṣe ìrántí fún ọlọ́run ká sì máa ṣe tẹ̀síbí ìfọ̀mọ́ tó ń jẹ ìrántí àwọn kí. Kama máa sọ ká máa fi ṣe nínú ilé ọlọ́run láàárọ̀ àti ìrọ̀lẹ́ so ìdí inú táwọn afá ní kò tọ́ ká máa fi wá àyè tó dáa báwọn ká máa fi nu ntuntun náà ẹ̀mí. bákan náà ilé alájọgbé wa tá a fi gbọ̀nsẹ̀ àbí eh, ẹ̀gbin tó jẹ́ bí ìtọ̀ wọ́n ní eléyìí náà ìrètí dáa èyí pé ìkọjá inú àlá torí pé kì í ṣe lọ àdá wa tó bá fi ṣe ilé rẹ má fi ṣíkà wọn lọ nílé ẹni tó ń lọ sí ṣùgbọ́n ṣùgbọ́n ilé onílé ọ̀tọ́ ká máa ba tí èsì tiwa ká máa bàjẹ́ ọ̀tọ́ ká máa ba tiwa náà jẹ́ lẹ́nu pé àdùn máa ba tani lè jẹ́ so àwọn afáàní kò tọ́ láti máa fi irú àwọn ọ̀dọ́ ká máa fi ṣe istijma tọ́ istijma rí tá a bá ṣe lónìí nìkan só ti tó àníìdí àti fọ àyè náà pẹ̀lú omi mọ́ àwọn olùmọ̀ wọn ní kò sí aburú níbi ká ṣe stigmat nìkan láìsẹ̀ láìfi omi kún àwọn míì wọ́n ní tá a bá pamọ́ méjèèjì pọ̀ ló dáa jù tó bá pẹ́ ọ̀kan láàbà ṣe fífọ̀ pẹ̀lú omi gan ló dáa jù ó ní àlẹ́bísọ́nà àwọn àdàwọ̀sẹ́lẹ̀ olóńgbà ń ṣe é jù torí pé wọ́n gba ẹ̀gbọ̀wọ́rọ̀ wá láti Aisha radiyallahu anha tó sọ pé múrnà azwaja kunna an yastaqibu bil ma'i fa inni astahyi fa inna rasulullahi sallallahu alayhi wa sallam kana yaf'alu ó ojú títí ò lè jẹ́ kẹ́mi ọ̀sọ̀ wà ọ̀rọ̀ bá ń fún wọn ẹ̀yẹ sọ fún wọn torí pé àdé sálọ́lá ọ̀sálà ń tó máa ń ṣe nìyẹn. bákan náà agba ọ̀gbọ̀rọ̀ wọn láti ọ̀dọ̀ Anas ibn Malik ó ní kana Rasulullah sallallahu alaihi wasallam yadkhulu al tí ànábi sọ́wọ́ sọ́lọ́m tó bá fẹ́ wọ ẹ̀kùnlé tí ó ti ṣe tí ó ti dábà fa ahmilu ana wa ulamu nahwi èmi pẹ̀lú ọmọ ọ̀dọ́mọkùnrin kan tí ó ju déédé ọjọ́ orí mi lọ a máa ń gbé omi dání fún ànábi sallallahu alaihi wasallam wa alazatan àti pọ̀pá tí ó fi kúnlẹ̀ tí ó fi aṣọ tí ó fi kọ́ba ara rẹ̀ fàyẹ̀stẹ́ntì bìlìmà ànájọ tábà pẹ̀lú omi òní sí pẹ̀lú òkúta èyí ni pé kọ̀kọ̀ lásìkò tí ànájọ máa ń ṣe ìsìtìmá àyàfi tí wọ́n bá wà ní ilé ààyè tí ò bá sóhùn ṣùgbọ́n àwọn afáàrí kò sá gbogbo ẹ̀ tó bá gbé ìsìtìmá lábáṣe tó mọ́ ìlú náà ti tó méjèèjì lábápapọ̀ ọlọ́run ọba ó yin àwọn ẹ̀ka nínú àlùkò àyàn torí pé wọ́n máa ń ṣe ìsìtìtọ́ bá pẹ̀lú omi pẹ̀lú istid máa kọ́ máa pa méjèèjì pọ̀ so ilé ìlú dájú. Sọ́ra. bẹ́ẹ̀ náà kò sí lọ́dọ̀ kò wá láti ọ̀rọ̀ ẹ̀ka wa pé àyà yìí ó túmọ̀ sí pé ká máa gbóhùn sókè láti máa fi ṣe àfikà láti papọ̀ nínú mọ́tíláṣí náà.